الله الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 وشر الأمور مراتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته الله وبركاته وسواني yóò máa tẹ̀lé Al-Qur'an ẹni tí yóò máa wá ìmà nípa ẹ̀sẹ̀ Islam láti lè bá gbàgbọ́ yẹ àti láti lè bá máa tẹ̀lé gẹ́gẹ́ bí ọlọ́run bá nípẹ́lá tó lè fẹ́ràn lẹ́yìn sallallahu alaihi wasallam adúgbẹ́fọ́ ilé ìtọ́jú àjò nínú àwọn orí ọlọ́run bá nípẹ́lá òun náà lórí tọ́lọ́ọ̀bá àdéjọ́ sí fún wa àdúgbẹ́ fọ́lọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá àdéjọ́ láti wá báyìí atọ́rọ àdékùn kí ọlọ́ọ̀bá àti ìrajẹ́jẹ́ tọ́lọ́ọ̀bá wọn nẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́ọ̀bá àdéjọ́ tó rán pẹ̀lú Al-Qur'an Karim àlékún ìkẹ́ ọlọ́run bá àti àjẹjẹ ọlọ́run bá fún ọmọ ẹ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam àti àwọn arájá ànábì àti àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tí ń tẹ̀lé ìjọ́dà Nabi sallallahu alaihi wasallam títí ẹjọ́ tó dàpẹ̀ yára ìtẹ̀síwájú lórí tafsiru suratul Kahf òun ni nǹkan tí a máa bá lọ lónìí orí àyà tí a dúó sí lọ́sẹ̀ tó lọ ọ̀nà ni àyà ẹlẹ́ẹ̀kẹrìnlélógún nínú Suratul Kahf tàbíká sọ pé àdúró sórí àyà ẹlẹ́ẹ̀kẹtàlélógún látòrí àyà ẹlẹ́ẹ̀kẹtàlélógún yẹn láti bẹ̀rẹ̀ sí insha Allah ta'ala tí lè ní sí ọlọ́run bá ìjọlá tó bá fún wa nígbà láì láti fi ní lásìkò fi أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي أقرب من هذا رشدا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما له ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا náà ọlọ́wọ̀n bá ní kọlá ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àyà tàbí bẹ̀rẹ̀ yìí ẹ̀kọ́ ńlá ọlọ́wọ̀n bá ní kọlá ń kọ́ wa nínú àyà yìí ilé ìtọ́jọ́ sí pé nínú àwọn al'adábùn islamiyya àwọn ẹ̀kọ́ islam nínú ẹ̀rẹ̀ ilé báyìí wà tí a gbọ́dọ̀ máa rí lára ẹni tí tí a gbọdọ̀ máa rí lára ẹni tí bá ń tẹ̀lé súnà nẹ́bí sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tí bá ń rí ojú ọ̀nà nẹ́bí ẹ̀kọ́ tọ́lọ̀rọ̀ bà ní kẹlá kọ́ wa nínú áyà yìí ọgbọ̀dọ̀ máa hàn nínú ìgbésí ayé torí àǹfààní ká máa mọ̀ tí tọ́lọ̀rọ̀ bà ní kẹlá ń pín náà ní pé káyìbà máa àwọn ànábì ọlọ́run ọba bàtọ́lọ̀ ọba àdíkẹ́ láàrin wọn ọlọ́ni innahum kanu yusari'una fil khayrat wa yad'unana raghaban wa rahban wa kanu lana khashi'in ọlọ́láwọn ànábì ọlọ́run ọba innahum kanu àwọn ànábì ọlọ́run wọn wọ́n máa sáré lọ síbi gbogbo tọ́nà ọba àdíkẹ́lá bá ti pè lórí ay láyàtàkà sàlúù wà láyàtàkà ẹ̀zẹ̀zú wọ́n èé fàájú wọ́n èé fàájọ wọ́n èé sọ̀lẹ̀ wọ́n èé sọ̀rọ̀ jù níbi gbogbo tọ́nà ọba àdíkẹ́lá bá ti pè lórí kọ̀bá àjọ ọmọ ẹ̀yẹ ní ohun kọ̀bá àjẹ tá a fẹ́ ni gbogbo tó bá láti jẹ́ sí pé ọlọ́run ọba àdíkẹ́lá fi orí sí ọlọ́run ọba àdíkẹ́lá fi ẹ̀sán tó pọ̀ sí àwọn ọmọ sáré sí yusari ihu ìsáàlẹ́yìn yàtàṣà àdàkùn wọ́n máa sáré ìje lọ síbẹ̀ tó ilé báyìí náà lọ́yẹ kọ́ jẹ́ ìṣesí gbogbo mùsùlùmí tí bá ń tẹ̀lé àtẹ́lẹ̀ ọlọ́wọ́ bá kájẹ́ ni tí ó mọ̀ sáré ìje lọ sí gbogbo tọ́lọ́wọ́ bá nìkẹ́lá bá dùn gbogbo rẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ yẹn ni ó àwọn ni tán fi ń sàlàyé pé ilé ìwájú ilé ìmúsàhab kí é sí pé nítorí káàlè fọwọ́ yẹ pẹ̀lẹ̀ mú kan àbí káàlè fọ́ra sí kankan a mọ́ nítorí káàlè bá àmàdájọ pé ilé tí èèyàn bá ṣe tí ó di ẹni tọ́nà ọba lè kí ló dìí sí àtẹ́lẹ̀ tí èèyàn bá ṣe tọ́nà ọba lè kí ló dìí sí wọ́n tàbí ká máa tó kú ẹni tó bá ṣe lè àti tó bá gbé jù sílẹ̀ ẹni tó bá ń ṣe lè náà àti tó bá gbé jù sílẹ̀ àmẹ́lónì àwọn ẹni tí a ọ̀tọ̀ ní kẹtàwọn afọ́ àgbà lérò tọ́bí sọ ṣúkú àwọn ṣẹ́kọ̀ kan ìdájọ́ pé lè wájú ìrẹ́kù sàábù ìtàǹgbà lérò ní pé ká lè mọ́ sí ìhùn torí ẹ̀jẹ́lẹ́sẹ̀ lọ́dọ̀ náà wá ká sì lè mọ́ sí ìhùn ní jẹ́lẹ́sẹ̀ lé lórí káwọn bàbá gbé sí ìdájọ́ gbé lé àwọn ìlú àmọ́ lónìí táwọn èèyàn gbọ́nú ni pé káàlìbà bèèrè káfọ́ tẹ̀tẹ̀rẹ mú àtẹ́lẹ̀ tí ó pàtàkì ní ẹ̀sìn nílé báyìí ká má gbọ́ ilẹ̀ náà nínú àwọn ẹ̀kọ́ tó jájù tọ́lọ̀wọ̀ bà ní ẹ̀lá inni fa'ilu dhalika ghada ọlọ́wọ́ bá lékẹ́lá ń kọfà nẹ́bí sallallahu alaihi wasallam nínú ayà yìí a sì ma pé nǹkan tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá kọfà nẹ́bí gbogbo alúmà nẹ́bí tọ́lọ́wọ́ bá lékẹ́lá ń kọfún yẹn gbogbo alúmà tọ́lọ́wọ́ bá lékẹ́lá ń kọfún torí pé ọlọ́wọ́ bá lékẹ́lá gbé ní tó ti ga yẹn ilé náà pè ní at-tanbihu bil-a'la ti ga nítorí kẹ́ni tí ó kéré kó lè bá

abẹ́gbé láti orí ọba yìí pé ẹgbẹ́ bọ́sí ìlú kẹwàá bọ́sí ìlú kẹwàá ní ìtọ̀ ọba ilá wọ́n ló wèrè ọba tí ọ̀fẹ́ sàgbákò àwọn olóòwò fẹ́ sí fọ́ ọba yìí fàgbákò ṣe láyé ẹ̀má tọ́ bá dé ilé ìwò tọ́ bá dé bí àgbákò sí ọ́ ẹ̀dàkùn àwọn ọmọ ìlú kí ni kí ni ọ̀sẹ̀ ìsúná tábàdà

ma kọ̀ ọ̀kọ̀ lẹ́bẹ̀ máa wọ́n ká lúgbó eré lókù yẹn nítàtọ́nà ọba àdíkẹ́ bá kọ́ dájúkọ ànábì sallallahu alaihi wasallam báwo la wá tó àtọ́ ànábì báwo ni bá tọ́ ẹ̀ká kọ́ sí nítọ́nà ọba àdíkẹ́ bá sọ fánà kìí rẹ̀ ànábì má ṣe báyìí o àwa yìí túnmọ̀ ní pé ìnáyà àti sàlàyé fún alọ́tẹ̀ tọ́lọ yí ibi báyìí lè yìí ìmáìnà fi pàlátàkù lánà fi ṣe náà látàkù lánà láàmù tó wà bí láàrín látọ́wà níwáyìí àmá láàrín iṣẹ́ tó ẹkọ́ ilé tí ó gbajúmọ̀ tàbà sí sukun sukun ní ẹgbà kọ́lẹ̀ jazmù lọ́dọ̀ àwọn onínà ìwò àmẹ́lẹ̀ tó gbajúmọ̀ tó sì hàn nínú alámàtà jazmù ìpínlẹ̀ ní sukun ọyẹ́kọ́ gba sukun àmọ́ ìkan tó bá sí òbí bá sukun tó ìbá pátá ní pé lóòrùn tàkì àṣẹ̀tílà ọwọ́lé tọ́ lẹ́yìn ìtọ́ bá yìí ti sukun ọgbọ̀nà sáájú ẹ̀ láíláí kò nígbà nítorí ẹ̀ tó fi náà wáwò fẹ́ wáwà ní láàtàkùn tí wọ́n tí kí láàmù yẹn bá gba sùkúrù kọ̀ yẹ kó sí wáwò yẹn bẹ̀rẹ̀ nítorí ilẹ̀ òṣèfọ́wò sàfinẹ́yìn torí sùkúrù méjì tọ́pàdé àmọ́ wáwò yẹn padà wá padà sílẹ̀ nítorí pé láàmù yẹn ti padà gba fásitì tí bá di ṣe kú látàkù lánìá náà ní tàbí pàyọ̀ bẹ̀ pé ṣe rí náàyù tó wà ní báyìí ó ní agbára gẹ̀gẹ̀ tó pé náàyù yẹn ọlọ́wà ní pẹ́ pọ́ ló láà náàyà ọlọ́wà ló lọ́rọ̀ tàkí àtẹ̀kílà ó tó wá bí sí láti lè àkájá pé láti lè kàn bá pé ní fún kọ̀ fún àmẹ́bí ọgbọ̀rọ̀ débẹ̀ ọgbọ̀rọ̀ ṣe ni ẹwu ọ̀nà tó wà ábúláwù ti náàyì ọ̀nà tó dógóngó níbi ìkọ̀ fún ni لا تقولن ولا تقولن لشيء ọlọ́run bá ní ìyànnẹ́bí ó gbọ́dọ̀ máa sọ nípa kẹ́kẹ́ wípé inni fa'ilun dhalika ghadan wípé à ah, ìsì nǹkan báyìí lọ́la ó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ illa an yasha Allah illa an yasha Allah níbi báyìí hasbù kan ti wà mẹ́ wọ́n ti pa nkẹ́kẹ́ rẹ́lẹ̀ nítorí ìjáàz tọ́lọ́pàá kìí sàwọn tọ́kọ̀ fọ́nà lọ́pàá rẹ̀ ọlọ́run bá fún rẹ̀ tó sọ̀rọ̀ lọ́pàá nkẹ́kẹ́ rẹ̀ ọlọ́run bá dékẹ́lẹ̀ ọ̀sọ́mọ́rọ̀ àmá kẹ́kẹ́ tí wọ́n máa ń ṣe nǹkan tí yẹn máa ń ṣe bẹ́ẹ̀ náà pẹ̀lú ìjáàz ìjáàz ni kéèyàn fẹ́ sọ̀rọ̀ sókí kéèyàn fẹ́ sí ọ̀rọ̀ ní sókí nínú àwọn iṣẹ́ ìbálárọ̀ ni a ní kàtàkì ní al-ìjáàz wal-ìqnāʿ al-ijaz làwọn lẹ́yìn kan pè ní àwọn lẹ́yìn kan pè ní àmì al-iqnab kápọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n pè ní prolixity tàbí ká sọ pé wọ́n ní periphrasis tàbí ká sọ pé redundancy kíyàn ṣe ìpínlẹ̀ ìbùn yẹn kí kíyàn máa fa ọ̀rọ̀ gùn kíyàn máa fa ọ̀rọ̀ gùn ṣe ìbáyé ṣe amẹ́lẹ̀kejì ìjáàzì yìí o ní kíyàn sọ̀rọ̀ ní kúkú lọ́lọ́wọ́ bá lékẹ́lá wá sí ní báyìí ọlọ́wọ́ bá lékẹ́lá wá sí kẹta ń pè ní àìjáàzì ọlọ́wọ́ bá lékẹ́lá sí ọ̀rọ̀ ẹni tó kú náà ní tàbẹ́ gbé jáde tàbẹ́ ká mọ̀ tó wà nígbà ìta fi ń lọ sí ibẹ̀rẹ̀ o náà ni pé abẹ́ kí á mọ̀ pé al-Qur'an abẹ́ ká mọ̀ bàlárọ̀ pé Qur'an pé Qur'an tẹ́másọ̀ nípa bàlárọ̀ inú al-Qur'an ló tàbádẹ sọ pé èyàn wà bà ní ọlọ́run bà ní kí láti kí ní o ọlọ́run bà ní ó dógóngó jù ní ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ náà bà lọ́rọ̀ tó dógóngó jù tó ẹ́sì pé ọlọ́run bà ní kí lọ sọ̀rọ̀ sókí báyìí ìtumà rẹ̀ sì kún kẹ́kẹ́ yóò sì mú àgbọ́yé tó rinlẹ̀ dání tí ò ní dínkù yóò sì pé ọlọ́run bà lóní ṣe báyìí ní báyìí ọlọ́run bá lè kí lọ́sọ pé illa an yasha Allah àwọn ní ìkẹ́kẹ́ ń bẹ tọ́lọ́run bá lè kí láti mọ̀ tọ́lọ́run bá lè kí láti parẹ́ ń bẹ̀ so nǹkan tí yóò gbé illa an yasha Allah illa an taqula insha Allah so illa an yasha Allah yẹn ìtọ́ nǹkan tí ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá fi pamọ́ sínú jùmlà yẹn o náà ni pé illa an taqula insha Allah ọgbọ́nà sọ pé mo fẹ́ ṣe nǹkan kan báyìí lọ́la àyàfikọ́ ọmọ sọ pé insha Allah àfikọ́ ọmọ sọ wípé nínú súnnà nínú àwọn ìlànà tí a gbọ́dọ̀ rí lára mùsùlùmí tábùmọ̀ ipé yàtà àdábù bí àdábí bí àdábí islamiyya pé èyàn lò ẹ̀kọ́ islam ẹ̀kọ́ islam ń hàn lára yẹn òun náà ní pé pé tí bá bẹ́ sí nǹkan bá bẹ́ sọ nǹkan máa ṣe nǹkan báyìí lọ́la àbí máa ṣe lọ́túnla àbí máa ṣe lọ́dún tí ń bọ̀ àbí máa ṣe ní ọ̀sán àbí lálẹ́ káwọn ti pé insha Allah insha Allah agbọ́dọ̀ tí kọ́ mọ́ wa lẹ́nu pé insha Allah máa wà insha wa lọ́lọ́wọ́ bá nílá pé wà látàkù lánà lè ṣe ilé fáìlú dáríkà rọ́dá ilá ayàṣà Allah náà mẹ́kọ́ alákọ̀ọ́kọ́ ni kájẹ́ ní inṣá Allah kọmọmọwà lẹ́nuga náà nínú ẹ̀nà bákanáà kò náà kí ló fà tó fi jẹ́ sí pé agbọ́dọ̀ máa sọ pé insha Allah lórí ìgbẹ̀ ó ní pé máa ṣe nǹkan kò sí lọ́wọ́ wa àwa náà ní màṣíyà àwa náà ní gbèrò wípé mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí o bá sọ pé máa wá lálẹ́ pọ̀ bá dalẹ́ ńkọ́ ta ló fi yí subhanallah tí ó bá sí inú mẹ̀ṣí àtọ́lọ́wọ́ bá tí ó bá sí inú fífẹ́ àtọ́lọ́wọ́ bá pé ó dalẹ́ òìsì dalẹ́ ní tó lágbára ló ń sọ yẹn ó lágbára ọlọ́wọ́ bá nìkan ló ní agbára tó nìkan yẹn ṣẹlẹ̀ tàbí kó tí ẹ̀ dalẹ́ kọ mẹ́lẹ̀ lọ kọ́lọ́wọ́ bá lẹ́kẹ́lá kó gbé àwọn ìdíwọ́ tó ní agbára kó gbé kó gbé kọ̀ lójú kọ mẹ́lẹ̀ lọ subhanallah àbí nǹkan tó ti ẹ̀rù kó lọ fẹ́ ní ẹlálẹ́ yẹn ó ní tòótọ́ àmọ́kànlọ́ ọba àdíkẹ́lá gbà lọ́wọ́ rẹ̀ kó tó dalẹ́ so látara báyìí ọmọ ẹ̀dẹ́ ni a sí lọ́wọ́ ara wa a ma nífẹ́ nǹkan a ma gbèrò bá fẹ́ sí nǹkan ní òtọ́ àmọ́ mẹ́ sí ààrẹ ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀kọ̀ dájú ó tó ń tẹ̀lé mẹ́ sí àtọ́lọ́wọ́ bá ní gbogbo mọ́fẹ́ mọ́fẹ́ sí nǹkan báyìí mọ́fẹ́ sí nǹkan báyìí tọ́lọ́wọ́ bá ní kíra fọ́mọ̀ ẹ̀dẹ́ ni ẹ̀ ń tẹ̀lé mọ́fẹ́ mọ́fẹ́ tọ́lọ́wọ́ bá ní tọ́ bá bá tọ́lọ́wọ́ bá mú ní ọmọ ṣẹlẹ̀ tí ò bá ti bá tọ́lọ́wọ́ bá mú وما تشاءون إِلَّا أن يشاء الله رب العالمين ọlọ́run bá ní gbogbo ń tẹ́ fẹ́yìn olè tẹ́lẹ̀ ó àyàfi tọ́lọ̀run bá ìgbìlá bá fẹ́ bẹ́ẹ̀ ọba tó ní gbogbo àgbà ọlọ́run ní gbogbo tí mo fẹ́ ó dìgbà tí ma ṣí àtọ́lọ́ọ̀bà àdíkẹ́lábá tó kún kí nǹkan ẹ̀ tó ṣẹlẹ̀ ó dìgbà tọ́lọ́ọ̀bà àdíkẹ́lábá tó fẹ́ bẹ́ kí nǹkan ẹ̀ tó máa ṣẹlẹ̀ torí pé nǹkan kan ò ní máa ṣẹlẹ̀ nínú ayé tọ́lọ́ọ̀bà àdíkẹ́lájá àbí nínú sámà ọlọ́ọ̀bá àyàfi kọjá sí pé ọlọ́ọ̀bá fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bọ́lọ́ọ̀bà bá ti fẹ́ kódà káwọn èèyàn fẹ́ jù bẹ́ẹ̀ lọ kò ní ṣẹlẹ̀ وما تشاءون إلا أن يشاء الله رب العالمين ọlọ́run bá ní gbogbo mọ́fẹ́ mọ́fẹ́ yí mọ́fẹ́ sí báyìí mọ́fẹ́ jì báyìí mọ́fẹ́ sí jì báyìí ọlọ́run ní kò lè ṣeéṣe àyàfi tọ́lọ̀bà ìgbà bá tẹ́lẹ̀ tọ́lọ̀bà ìgbà tó bá bá ti tọ́lọ̀bà lọ́yọ́ tó ló fi jẹ́ sí mọ́fẹ́ ṣe nǹkan kò sí inú kápá wa àwọn gbìyànjú á sì ní àdìsọ́kẹ́ tí mọ́fẹ́ ṣe ń tòótọ́ àmẹ́kó ṣeéṣe ọwọ́ ọlọ́run bá lọ́wà so nítorí láti máa sọ pé insha Allah bí mo ṣe fẹ́ yìí tó bá bẹ́rù gbà tọ́rọ bá mú bẹ́ tọ́nà bá bá fẹ́ kọ́tẹ́lẹ̀ tọ́nà bá bá fẹ́ bẹ́ẹ̀ yìí ṣe àmúgbọ́nà ọkọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ kódà kí yẹn gbìyànjú kó rí bẹ́ẹ̀ kó lé ṣẹlẹ̀ kó lé rí bẹ́ẹ̀ tó lè jẹ́ pé ó tọ́ kánà ti insha Allah insha Allah tí mo kẹta bá fẹ́ ṣe ẹ máa wá lọ́la ẹ̀rọ ọ̀wọ̀rí jáwọ́rí tó rọ̀ dára ẹni tó kọ́nà ọba kó sàánà wa ilé ìdàlá gúdọ̀ bọ́yé wàlá takò lánàá iṣẹ́ ìnìfà ìlú rẹ̀ríkà wádá ilá ẹ̀ṣà àmọ́ àmọ́ tẹba ti fẹ́ mọ̀ ọ̀tẹ́ ìwò ní ṣe táwọn brọ́dà ò ní ṣe àtàwọn títà ó ní ọ̀rọ̀ náà ti fi ń ṣàlọ́ òṣì tẹba ti fi ń ṣàlọ́ pọ̀pọ̀ kò ní ṣe lòí tọba tí wà rí àmì ilé ìpò tó pé ń ṣàlọ́ owó ọ̀gbọ́n tó mọ́ sọ pé ń ṣàlọ́ ni ń ṣàlọ́ lónìí àwọn ẹ̀mọ́ ti parọ́ ni wọ́n sọ fi yapa àdéhùn ọlọ́run ò sì ní ká máa sọ ń ṣàlọ́ nítorí ká máa fi parọ́ àti ká máa fi yapa àdéhùn ọlọ́run bá lẹ́gbẹ́ lọ́sọ̀kọ́ pé tàbá ti ní azimu ó ti jàdì ó kẹ́ ó ti díẹ̀ ní ẹ̀lẹ́lámùlò tí mo fẹ́ ṣe kí ní wọ́n sọ pé insha Allah so kẹ́ sí pé ìkẹta ní ṣe àwọn èèyàn yọ́ ma kó wọ́n ní ṣe nǹkan yẹn yóò a mọ́mọ́ fi insha Allah sí nítorí pé wọ́lẹ̀ bá sọ ìjọ́sẹ̀ bá sọ pé àpọ̀ òsè wọ́lẹ̀ bá sọ fi insha Allah sí ilé tí ọba Allah sí òní ó tẹ́ ah, subhanallah débi pé àwọn èèyàn bá kẹ́kà sí pé tó bá Allah láti ọkọ̀ kàtí ní jẹ́bẹ̀ Allah ìtumọ̀ rẹ̀ ní mọ́bọ̀ kàtí ẹgẹ́ ní jẹun kí

kódà kọ bá mú ọjọ́ sí pé tọ́nà wà lé kẹ́lágbà lérò náà nìyẹn àmọ́ kẹ́lẹ́ kó ní màá rẹ̀ ọkàn tí bẹ́ẹ̀ kàfà bá rí tú ní Ibn Abbas ní màá fásitọ̀rọ̀ Kùránì jọ ráyìí gbogbo ẹnikẹ́ni tó bá tó fásitọ̀rọ̀ Kùránì tó bá túmọ̀ Kùránì pẹ̀lú ọpọlọ ẹ̀ ló jìyà lọ́dọ̀ náà kódà wà ní àsọ́ọ̀bà kódà kọ bá èròǹgbà tọ́nà wà lé kẹ́lágbà lérò ìmọ̀ ni ẹgbẹ́ fi ṣọ́rọ̀ Kùránì yẹ sí ká máa sẹ̀mí Allahu liman hamida tó yẹ́ sí pé a ń wí nítorí wípé bígbà tí ìyẹ̀bá sọ wípé nígbàtà sí àwọn nǹkan tẹ́rẹ tọ́lọ́wọ́ bá lékẹ́lá wá lápọ́nà wa ọlọ́wọ́ bá lékẹ́lá fi síwá ní gbígbẹ́ lẹ́nu wípé kàmọ̀ sọ wípé ọlọ́run ti gbọ́ ohun wọ́n tó yí ẹ̀ o kó ṣe yí ọlọ́run bá lórí ìyọlọ́run ti gbọ́ o sẹ́ni akọrú liman hamida ọlọ́run bá lékẹ́lá ń gbọ́ ohun ó sì ń gbọ́ yẹ̀yìn tí gbogbo ẹni tí ń ti ẹ̀yìn fọ́nà ọba tí ń ti fọ́nà ìwọ́n tó ń sẹ́yìn fọ́nà ọba ọlọ́run bá lékẹ́lá ti gbọ́ kò sí sẹ́yìn fóun ọlọ́run sì sún kí ẹ wá máa kí sí pé ọlọ́run lọ́mọ ẹni ní àwọn ẹ̀yẹ́ tẹ̀mí aláwọ̀ lè mẹ́rin àmì ìdàwó náà kúrò ọ̀rọ̀ náà lókún mẹ́rin tí ń sìn ohun ọ̀rọ̀ náà lọ mẹ́rin tí ń sìn ohun tẹ̀mí aláwọ̀ lè mẹ́rin àmì ìdàwó bàrí tó tún fún yí bẹ́ẹ̀ ó nígbà tẹ́ẹ̀ bá tó tún mọ́ bẹ́ẹ̀ kí bàrí tó bọ́nu wàhálà tó kó rẹ̀ sí o tó gbogbo àtàwọn ẹ̀bá tún tẹ̀mí aláwọ̀ mẹ́rin àmì والله من سن سنة ومن سن سنة سيئة فعليه وزرها ووزر من تبعها أو وزر من تبعه لا ينقض ذلك من أوزارهم شيء gbogbo ẹnikẹ́ni kọ́ bá la ojú ọ̀nà bú kẹkàlẹ̀ fáwọn èèyàn fún rìn arẹ́bì ní òun gẹ́gẹ́ fún rẹ̀ yóò kọ́ ma ní wíziru yóò ma ní ẹ̀ṣẹ̀ pé wọ́n la ojú ọ̀nà bú náà tí kò náà sábú yóò kọ́ ma ní ẹ̀ṣẹ̀ ní gbogbo àwọn tí bá ní ojú ọ̀nà kọ̀ wá ní díẹ̀ tẹ́ tí wọ́n táwọn náà ma níkú ẹ̀yìn náà ma rí ti ní o àmúbẹ́yìn bá ní ẹ̀ṣẹ́ 1000 bàrí ní ó tún ní 1000 lórí ní kún díẹ̀ gbogbo àwọn tí bá ń jẹun times 1000 times 1000 1000 number of èèyàn tí bá ń tú kùrá ní bẹ́ẹ̀ tó náà bá tún gbọ́ lẹ́nu ẹnìkan ẹ̀rù náà tún torí ẹni so n kata fẹ́ fọ̀yọ́ bí i pé insha Allah ẹjọ́ tó lọ́wọ́ ẹmẹ́jà ọmọdé parọ́ níta bá máa fẹ́ ṣe gẹn tàti ní azmù tàti ìdàdíṣẹ́ tó mọ́ fẹ́ ṣe nǹkan yìí tó sì dáwà ní ìgbà pẹ̀lú ògbọ́ ọlọ́mọ fẹ́ ṣe oníkámọ́ fi insha Allah ẹmẹ́jà ọmọdé parọ́ mẹ́ táwọn bọ́lá bá ṣe Allah bí àwọn títà báyìí ẹ̀mí àwọn ènìyàn bá lè wọ́n bẹ̀rẹ̀ bọ́lá ní ọ̀bọ̀ sí ìgbàlẹ̀ insha Allah ló ṣe kọ́lọ̀ mú sàmọ́wà náà ọlọ́run bá ní wà látàkù lẹ́nàlì ṣe inú fa'ilun zalika gada illa an yasha Allah wadhkur rabbaka idha nasiyi wa qul asa an yahdiyani rabbi li aqraba min hadha rashada na'am ala kulli hal ilé tuntun tẹ̀lé nínú tafsir òun náà ni gbọ́nà wọn náà wà ní kílásù pé wadhkur rabbaka idha nasiyi kí ni ọlọ́run bá díkẹ́ láti fún wa nínú àyà yìí láyé òun náà ni pé gbogbo àgbígbà tó bá gbàgbé láti ṣe insha Allah tafsir méjì lọ́wà nínú lọ́wà láyé tàbí tafsir alákọ̀ọ́kọ́ ni pé gbogbo àgbígbà tó bá gbàgbé láti ṣe insha Allah sí ọ̀rọ̀ kan tó sọ kó ṣe lẹ́sẹ̀kẹ́ tó bá tí ó rántí báyìí fi insha Allah sí lẹ́sẹ̀kẹ́ ilé náà ń pè al-istisna'u al-munqati' ìmá fi inṣáàlá sọ̀rọ̀ ta ti sọ sẹ́yìn tẹ̀gbé tàbá dápọ̀ inṣáàlá yẹn tẹ̀gbé inṣáàlá ta sọ yẹn ó ti dé kù lára ọ̀rọ̀ ta sọ yẹn kéde máa sọ papọ̀ mọ́ inṣáàlá adékọ́ sọ̀rọ̀ yẹn lẹ́yìn tàwa rántí àwọn àti inṣáàlá ẹ̀ sọ̀rọ̀ yẹn ti ní ó ti ní gíngé láàrin lẹ́gbẹ̀ẹ́ ni al الله تعالى عنه دوري دوري kódà pé jẹ́ ọdún kan ló tó rántí pé wọ́n sọ̀rọ̀ fẹ́ jọ́kàn ìdí ìṣàlọ́ sí sí ìṣàlọ́ after ọdún kan tí ibi náà bá àsìkò tó fi sí òun ló pọ̀jù kódà àwọn míì gbẹ̀gbà wa ọdún méjì látọ̀dẹ̀ ibi náà bá pé ibi náà bá di kódà bó sọ ọdún méjì ló tó rántí sí ìṣà ọ̀pọ̀ eléyìí náà kò tó báyìí wọ́n ní lójú ọgbà tó bá sì wà láàyè ibi tó ti sọ̀rọ̀ yẹn tó tún kú mẹ́ o ti wá sọ̀rọ̀ yẹn kódà kọ́bá jẹ wákàtí mẹ́wàá àbí wákàtí mẹ́rin àbí wákàtí méjì lásìkò tó sọ̀rọ̀ yẹn àmọ́ tí kú omi tó ti sọ yẹn sọ pé insha Allah tó bá ti rẹ́ sí pé insha Allah sọ̀rọ̀ mọ̀tọ́lẹ̀ náà yẹn tètè yábí sí tó bá jẹ́ sí pé lẹ́tẹ̀yẹ̀yẹ̀ tó sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ló rántí tí ò tí pẹ́ òun náà ní kò ṣe ṣe bá ní sí àìlàkúnlẹ̀ ààrẹ eléyìí tí ó bá jẹ́ nínú mẹ́tẹ̀ta ìtumẹ̀ náà ni pé lẹ́yìn tí yẹn bá sọ̀rọ̀ tán tó wá gbàgbé kó pé ọ̀sán máa ṣe ìjọba ìyàn ti di insha Allah mo ìṣẹ́mọ́ ti báyìí ìyà bí insha Allah insha Allah kí ló dé insha Allah sí ọ̀rọ̀ fẹ́ fọ́ lẹ́kàn ìyàn ti di insha Allah insha Allah rẹ̀ ṣàfi àyẹ́ tó wọ́n ti kẹ̀yẹ́ máa ṣe bẹ́ẹ̀ lára ẹ̀kọ́ Islam nílé ìbáyọ̀ náà mílẹ̀ bá lọ́pàá ló jẹ́ pé kódà ìgbà ẹ̀bá rọ́ọ̀rẹ́ ọba ẹ̀ òun bá débi wípé kódà tí èèyàn bá fúra fún òun ṣe ìkàkì èyàn wá rántí lẹ́yìn ìgbà tí èyàn wá rí nǹkan yẹn ṣe má èyàn ti búra pé máa ṣe nǹkan báyìí pẹ̀lú ìbúra èyàn wá rántí pé à fún wọn búra pé máa ṣe nǹkan báyìí níjọ́ tó bá rántí ẹ̀kì láàṣọ tó kanáà tó rántí fi insha Allah tí ìbúra ẹ̀ náà tàbí kí èyàn sọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé à wallahi ìfọ̀ insha Allah ìyàn rántí tẹ́ insha Allah tí bá ṣe rájá àrí insha Allah kọ bá pẹ́ àrí insha Allah ṣe insha Allah òtún wá sí yẹn ṣe ó ti di ṣẹ́mpù tó ti di wó ni tó ti di pé mo ìbúra tí mo búra yìí mú tẹ́ tó ti wó ni lẹ́gbẹ̀ẹ́ ṣẹ́mpù yẹn ṣẹ́mpù kíyàn búra kọ́mọ́ àtẹ́lẹ́yìn kọ́mọ́ àtẹ́lẹ́ ìkàtẹ́ ìbúra lórí ẹ̀ kó yíyapa ìbúra tó ṣe tó ti diwó al-imam ibn jarir at-tabari rahimahullahu ta'ala wọ́n ní la an yakuna dhalika wọ́n ní eléyìí tá a sọ yìí kò túmọ̀ sí pé yóò ma ti ṣíntù yẹ̀mí yóò ma ti wo wà mọ́sùlẹ́kọ́n ní kàfàrọ̀ kò sí ní ma ti kàfàrọ̀ tó yẹ kí yẹ ṣe ní ẹ̀bá búra kò ní ma ti wo kò ní ma ti nǹkan ẹ̀dàmù ìtumẹ̀ ní kíkẹ́ fún ìyàbá búra ń sì fún òun ṣe nǹkan tí ó wá ṣe nǹkan ẹmá kò ti kàfàrọ̀ ti kò ti dọ̀rọ̀ kò ti kàfàrọ̀ kò ti tẹ́ra wípé òun búra fún òun ṣe nǹkan kò ṣe náà tẹ́yẹ̀ bá wá rántí tó bá ṣe insha Allah tẹ́ insha Allah tó sí yẹn tẹ́ ó ti gbé kàfàrọ̀ yẹn kó lórí ẹ̀ àbí ó ti gbé ìyapa ìbúra tó búra ẹ̀ tó ti gbé kú ògbà ìdúmọ̀tá ti tẹ́ insha Allah ẹ̀ nígbà tí mo ṣe insha Allah ìrẹ́sùn ìbúra tí mo yapa òmí nìmá ọlọ́run fẹ́ náà nígbà tí ọlọ́run ti fẹ́ ẹ̀rọ òtíwó tó ọba ti lè mú búra ẹ̀ṣẹ̀ kò ti dára kò sẹ́kọ̀ ọ̀sàkà pààrọ̀ so insha Allah kò díó tó látara báyìí ó dàbí èèyàn bá búra imam Ibn Atiyya rahimahullahu ta'ala wọ́n ní àwọn tí wọ́n ní wọ́n súnnàtù ìsìnà ní ayà yìí kọ́ wa ń kọ́ wa ní súnnà pé bá ṣe máa ṣe insha Allah sọ́rọ̀ pé ọ̀rọ̀ búra ọ̀tọ̀ ní bẹ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá mẹ́gbà yìí pé ìbúra náà kó sínú ẹ̀ ṣe bá rí sí so wallahu a'lam náà tafsir wà lákọ̀ọ́kọ́ lórí wọ́n kó rọ́bàkà ìrànà sí òní ẹ̀ tafsir ẹlẹ́kẹ̀ẹ́jì ni

ẹ̀rọ̀gbé ó ní قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحور حور وما أنسانيه إلا الشيطان أن أذكره نلو آية ó jẹ́ pé ọ̀yí pé ṣètọ́ọ̀nì ọ̀dọ̀ ẹ̀gbàgbé ti máa wá ṣètọ́ọ̀nì máa mú ẹ̀gbàgbé nǹkan wọ́n ní ìtumọ̀ ẹ̀lọ́run nítorí ẹ̀lọ́run bá ti wá sọ pé wọ́n kò rọ́bàkà ìbáyẹ̀ sí kó bá nígbà tó bá ti gbàgbé nǹkan máa rántí ọlọ́run bá torí pé ìrántí ọlọ́run bá yọ́ máa ṣe fọ́ọ̀mù àṣẹ̀bọ́n yọ́ máa lé èsù so yóò lọ́pàá lọ́pàá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn apá nígbà ìpé ìyẹ̀sí bá mẹ́gbà gbé nǹkan púpọ̀ jù kó mọ̀ rẹ̀ sí ọlọ́run bá pé à ẹ̀kú iye ni ìwé ní bá ti pé mọ̀ gbà gbé rẹ̀ àbí ní bá ti gbà sí ìgbà mọ̀ gbà ní wọ́n ni ọmọ rẹ̀ sí ọlọ́run ìrántí ọlọ́run bá ló kéré ṣetọ́nù jókòó tí ó yẹ tó tẹ́yẹ bá tí wọ́n rántí ọlọ́run tí ó rí kírù lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ó sì àwọn àgbà fẹ́ kó ṣe yóò mọ̀ rántí nítorí pé anisiyan nílẹ̀ ṣẹ̀tọ́ ìgbàgbé látọ̀rọ̀ ṣẹ̀tọ́ ní ọmọ wá so àtàfsírò ẹlẹ́kẹ̀ẹ́jì lórí ara yìí náà waqul asa an yahdiyani rabbi waqul asa an yahdiyani rabbi li aqraba min hadha rashada ọlọ́wọ́ bá dìkẹ́ wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam wípé ìrìn Ànábì máa sọ àkínsáré fẹ́lẹ̀ ikùn a rí àwọn báìbù ìlẹ̀mẹ́ àwọn apáta àwọn àfà tẹ́ni díkìrù téèyàn máa ṣe wọ́n ní ìrántí ọlọ́run bá téèyàn máa ṣe téèyàn bá ti dàgbé nǹkan wọ́n ní ọlọ́run ní kí àtẹ́lẹ̀ ìdí wọ́n tẹ́yìn bá gbàgbé nǹkan díkìrì tí ó máa ṣe ọlọ́run bá ìtẹ́lá pa nẹ́bí tẹ́yìn bá gbàgbé nǹkan pé ká máa rántí ọlọ́run bá kó lè máa dé ṣe tọ́nà ìrántí ọlọ́run bá wọlá máa ṣe wọ́n ní ìrántí ọlọ́run bá tá máa ṣe ní áyà yìí ó yẹ pọ́pọ̀lọpọ̀ àwọn àpá ọ̀gbá wọlé wọn bá wọlé ṣe bá ní sí ẹ̀ta rí àwọn ìgbà ẹ̀kù ẹ̀lẹ́mẹ́ táwọn sọ pé gbódùn táàmà sọ nígbàtàbágbàgbé ìrìnàgbé ọlọ́run bá ní tọ́lá ń kó àjọ́ ní sọ́lọ́lọ́ نعم وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا gbogbo nǹkan tó bá bí wá léèrè lórí àlámàrí ẹ̀sìn àbí lórí àlámàrí ayé náà ni téèyàn wá ní mọ̀pá ẹ̀ wọ́n bí ọlẹ́rẹ̀ kankan nípa ẹ̀sìn àbí nípa ọ̀rọ̀ nípa nǹkan ètò ayé kò wá ní mọ̀pá ẹ̀ wà sọ fún wọn pé a ah, nǹkan tẹ́ bẹ̀rẹ̀ mi ní mọ̀ pẹ̀ so tẹ́yẹ bá tí wá sọ fún yẹn bẹ́ẹ̀ tán èyàn mọ̀ wá bẹ ọlọ́run ọba pé kó tọ́yàn sọ́nà lórí ìdágbèrè yẹn kọ́nà ọba naam tó bá dé nǹkan lọ́wọ́ wa táàsì ma so a nǹkan táà mọ̀ yẹn ṣẹ̀rí àfẹ́ ká gbìyànjú lẹ́yìn tẹ́ ti bèèrè táàsì mọ̀ yẹn káwà lọ wájì lórí ẹ̀ ká lọ wá ma ń pa ẹ̀ nǹkan tẹ́ bèèrè tí mọ̀ yìí èmi náà bùkátà kí mọ̀ ohun nítorí kí lè bá mọ̀ ìdájú ẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ kí so yẹn mọ̀ wá bẹ́ lọ́wọ́ ba kọ́lọ́wọ́ ba lè kẹ́lá kó fún yẹn ní kó fi kó fi ẹsẹ̀ yẹn lé ọ̀nà tó ah ilé ìbá ọ nínú àyà yìí bákan náà ní pé àyà yìí bákan wọ́n jẹ́ pẹ̀lú wípé ìgbàtí bí tí Ànábì sallallahu alaihi wasallam tí ó mọ̀ nípa tí ó mọ̀ nípa ẹ̀ tó ní kan padà wá gba ìròyìn kan padà wá gbọ́ ìròyìn nípa ẹ̀ lọ́jọ́ kejì ẹgbẹ́ nǹkan tó sopapọ̀ máyà ní àwọn Banu Isra'il náà lọ bí Ànábì nípa àwọn àbúrẹ̀ mẹ́ta kan àti sọ́lọ́fẹ̀ wọ́n bèèrè nípa àwọn ashabul kahf wọ́n bèèrè nípa ar-ruh wọ́n sì bèèrè nípa Dhul Qarnayn Ànábì sallallahu alaihi wasallam kò sí mọ̀ nípa àwọn nǹkan yìí torí pé wahyi ò ti sọ̀kalẹ̀ fún so Ànábì wá ní kan padà wọ́n jọ tí ti sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run bá tí yóò fún un ní ìrù nípa nǹkan yẹn tó ń sì sàlàyé fún wọn náà àmà Ànábì wá fi insha Allah sí lọ́lọ́wọ́n bá lè tẹ́lẹ̀ fún ní wáṣí ní ọjọ́ mẹ́wàá àníbi wá gbanú jẹ́ gidi ní ha táwọn eléyìí ní tẹ̀sìn ọlọ́run bá ní ọ̀rọ̀ báyìí tẹ̀sìn ọlọ́run ní bàjẹ́ báyìí tí wọ́n ní pé náà lẹ́yìn ló kù báyìí tẹ́lẹ̀lẹ́lẹ́ فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا so náà wà nígbà nípa nígbà ó rí ìbànújẹ́ ti ra ilé ṣe ó fi lónú ara ilé mọ̀ àwọn ilé pọ́pọ́ wí jù bẹ́ẹ̀ lọ́wọ́ ó wá mẹ́rin kámẹ́ rẹ̀ látara báyìí ìgbà tánàbí wà mọ́ ìdáhùn sí bẹ̀rẹ̀ fún ẹbí wọ́n nítorí ẹ̀rọ náà bá ní gíláṣì sọ pé ọlọ́run bá ní gíláṣì sọ pé máa sọ fún wọn pé tẹ̀síìrù kejì pé máa sọ fún wọn pé àwọn ọ̀rọ̀ àtàwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa àwọn àṣàbò káàkiri ọlọ́run ọba àlékẹ́ ọlá yóò fi ní mọ́nà pẹ̀lú pé yóò fún mi ní àwọn èrò eléyìí tó tọ́ nípa ìtàwọn àṣàbù táàbù gẹ́gẹ́ rẹ̀ ilé tó ẹ́sì ọlọ́run ọba àlékẹ́ so látara báyìí ọlọ́run ọba àlékẹ́ láti sallallahu alaihi wasallam náà Ah, ọlọ́wọ́ bá nígbà sọ pé wà lábí tún fi káàkiri tàlátà mí àti sìní wàzádù ọlọ́wọ́ bá ní àwọn asáàbùl káhàr wà lábí fi ní nínú kéèkù wọn nínú wa nípa òdí kílé iná kọ́ ma jẹ́ ní ìjáàbì kọ́ ma jẹ́ lára mú ẹjíza ọlọ́ọ̀bá ó sì ma jẹ́ kàrọ́mẹ̀ fún àwọn ashabul kahf ilé láì nínú àwọn áyà tó ń fún wa lẹ́rì nípa pé nípa karamatul awliya wípé àwọn awliya ọlọ́ọ̀bá àwọn wàdí ọlọ́ọ̀bá يجريه الله سبحانه وتعالى على يد أوليائه على يد أوليائه nǹkan kẹni tẹ́ pọ́nà ọba àdíkẹ́lá ní mọ́ mú sẹ́lẹ̀ àmọ́nà ọba àdíkẹ́lá wà gbé gba ọ̀dọ̀ àwọn wòlí ẹ̀ ọlọ́ọ̀bá náà ni ó jẹ́ kẹyẹ sẹ́lẹ̀ láì sí pàwọn wòlí ẹ̀

ẹni kí n sọ pé òun ṣe kàrọ́mà ẹni kí n sọ pé òun ṣe kàrọ́mà ó dà àwọn àlẹ́jọ náà rájá pé ìdédé múmú ẹjíṣà wá tí ìbá ti pàwà tí mọ̀ bá bèèrè so látara báyìí nítorí ìyàtọ̀ tí ìbẹ̀lẹ̀ àrin kàrọ́mà àti síṣẹ́rù nìyẹn ẹni tó bá jẹ́ sáàhìn ẹni tó bá jókù jẹun òun ma promise ní pé òun ṣe nǹkan báyìí àmẹ́ tí ó bá ṣe kàrọ́mà tí ma kọ́ bẹ́ náà bá tó pọ́nà ọba ní ó ṣe kéṣòwò yóò ṣe tàbí kó jẹ́ pé kọ̀bẹ́ náà ọba ọl kan mọ̀mọ̀ ṣe bẹ̀ fún ní tó kó mọ̀ jẹ́ kàwọ́ wẹ̀ fún so lẹ́tara báyìí ẹ̀rí kí àwọn aṣáàbù ní káà wọn àbẹ́ lọ́wọ́ báyìí àmọ́ lọ́wọ́ bá ní kíra mọ̀mọ̀ ṣe nǹkan yìí fún wọn nítorí kọ́ mọ̀ jẹ́ kàwọ́ wẹ̀ fún ó bá wọn náà ti kí wọ́n jẹ́ tó dúró lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá wọ́n sì sọ àwọn ẹ̀tọ́ wọn fún aṣíwájú ó sì di pé wọ́n padà tán lọ bọ́ sí ihò tán bọ́ sí tán fi àwọn èèyàn wọn lẹ̀ tó bá àwọn èèyàn wọn ẹlẹ́bọ ni wọ́n àwọn èèyàn wọn iná wá kóra wọn jọ àwọn aṣáàbù kíà ìdí gílẹ̀ ti lọ pàdé láwọn ọ̀dọ́ ẹ̀ ẹnìkan lọ́kọ́kọ́ ronúnú wọn láì fúnra wọn lérò láì sí dáwà fúnra wọn ló wá ronúnú lópa ọlọ́ọ̀bá àti nípa àwọn dáwà tí wọ́n ti gbọ́ ní ẹnu àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bá tó ti kọjá lọ nípa àwọn àṣùhábùká lẹ́yìn ànẹ́bí ẹ̀yẹ́sá ni wọ́n wá lórí ìṣẹ̀rí ànẹ́bí ẹ̀yẹ́sá ni wọ́n wá

ìgbà tó lọ ibi tó lọ orí jẹ náà gbé òun lọ sábẹ́ igi abẹ́ igi jẹ́jẹ́ láàkọ́ lọ lòun náà lọ jókòó sí ẹni kẹta náà òun náà tó ronú bẹ́ẹ̀ òun náà tó kọ́ ọ̀rọ̀ sábẹ́ igi tí mo mọ́ sí pé sábẹ́ igi rẹ̀ ẹbá ti wá dé kí ló gbé wá ọ̀rọ̀ àwọn ẹyẹ wá ló sí ni ẹbọ̀ yìí pọ̀ a sì kékeré wọn kọ́ bí àwọn ọba ìsọ̀kalẹ̀ ló parẹ́ ẹ̀hẹ́n ìdébìnrin ẹni wá sábẹ́ igi nìyẹn ẹni kí wọ́n bá ń bẹ subhanallah torí pé Ànábì sallallahu alaihi wasallam fún wípé al-arwah junudun mujannada ẹ̀mí àwọn ẹ̀mí tẹ́wọ́ yìí wọ́n dà ẹgẹ́ bí recruited troop bí àwọn ọmọ ogun recruit ni wọ́n rí fama ta'arafa minha ikhtalafa tó bá jọra wọn wọ́n ṣe kí ni o wọ́n jọ máa ṣe papọ̀

nítorí ẹ̀ṣẹ́ ráwọn aláburú náà gbogbo bí kí tábá wà wàláhì wọ́n ti máa sára ọjọ́ lẹ́yẹ kọ̀ọ̀kan gbogbo bí kí tábá gbogbo wà ní ẹ̀rì ẹwà òní kò lè tí máa jọra ní báyìí wọ́n ti yíra wọn sàjọ́ àwọn méjì jọra wọn báyẹn wọ́n bí wọ́n lè pé à ọlọ́run bá wọn kúṣẹ́ rẹ̀ púpọ̀ ó múlẹ̀ tí mọ́ra ní wọ́n mọ́láṣí yọ́la mọ́láṣí ilẹ̀ ti pàdé ọlọ́run mọ̀ mọ́ sí máa ń tó yìí ọlọ́run wá tó yìí papọ̀ báyìí kó gbé kan lẹ́yìn méjèèjì ìwà bú kan náà ní bẹ̀rẹ̀ wọn yìí ìwà bú kan náà ní bẹ̀rẹ̀ wọn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ náà ìwà mọ́láṣí ilẹ̀ ti pàdé àmì yìí ti wọ́n wà láì wọ́n dọ́gba ara wọn gẹ́ gbogbo alágbùrú bí ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni rẹ̀ ẹni wọ́n máa jọra wọn ni wọ́n sì máa fàtọ́ra wọn tó máa fàmára wọn tó máa fàmára wọn tọ́lágbùrú bá ń bẹ́ẹ̀ nìkan báyìí àwọn rẹ́bù yóò kọ́ máa nínú ẹ̀ yóò sì kọ́ pé kí máa mú ìkẹ́ <laughs> torí ẹ̀kú jẹ́ kí mọ́ sí ọjẹ́ pàṣẹ́ntì yọ́ mọ́ wá rò tẹ́rí ìjọ́ tí ẹnì kejì tí ọkàn wọn jọ papọ̀ yẹn ìjọ́ táwọn náà bájọ́ yọ́kàn sọ ní wọ́n kàn máa sọ̀rọ̀ náà ni ẹwà rí bí akọ̀ rẹ̀ jẹ́ ti pọ̀ jù gan tó wù nìkan lówó ni èmi náà máa ń wò bẹ́ẹ̀ sẹ́yìn náà máa ń wò bẹ́ẹ̀ èmi náà wà ó dàbójẹ́ sí orí jọ́gà mẹ́kún jẹ́ lágbẹ́já wọ́n láyá ó ti jẹ́ àánú kó tẹ̀ lásìkẹ́ ti jọ́gá gbogbo owó ti tẹ̀ ń gbé kó tẹ̀ parun ibi ọ̀rọ̀ náà ti wọ́n pẹ́ ó wà jọra wọn gidi gan tó gbẹ̀mí wọn papọ̀ ìyẹn náà lọ́pàá ló ti jẹ́ sí pé gbogbo èèyàn tó bá láburú lẹ́mí láyé ló máa tún pamọ́ tó bá wà láàrin àwọn ènìyàn tó bá wá ti wá rí ẹni tí ó fi abú yẹn rí lẹ̀fún yóò pàfẹ́ lọ ẹwọ ẹwọ ọ̀rọ̀ jàbátárìsì

wọ́n ṣe àwọn báyìí jẹ́ fún mẹ́lẹ̀ jàrí kò máa ha mẹ́bá wòyẹ̀ náà kọ́jọ pé kọ́sọ pé oníkìtì bá yóò já mẹ́mẹ́ ní ọmọ àbúrà bí kò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ tí ẹni jọ sí àbàtà bá dé tó bá gbọ́ ẹ́ẹ́ afọ́tún mẹ́rẹ̀ ìyàbù wọn torí wọ́n fẹ́ kọmọ ìyàbù yẹn tẹ́lẹ̀ ni tó jẹ́ ní gbogbo wá sí ẹ̀kọ́ bá lára mú gbogbo ẹ̀jẹ́ lọ fún ti ìgbẹ́ bẹ́ẹ̀ níjọ́ tẹ́ni tí ó yàbù yẹn bá wá dé lẹ́kàn ẹ̀kọ́ àríkò ti ìjàbàtà ó ti ń hàn sí àwọn iṣẹ́ ìsí ọ̀tẹ́ lọ́rùn ẹsí rọ̀jù bí kẹ́ mẹ́ sọ pé ọ̀láka mẹ́jọ kò ná bí kẹ́ sọ pé ṣe adámù ẹ̀ṣẹ́ mùsùlùmí ti ń fẹ́ nìyẹn ẹ̀wọ́n sọ pé ọ̀rọ̀ ṣe adámù náà ẹ̀ tó àwọn bàbá tó ti kú ọ̀rọ̀ wọn sàtìsẹ́ ilé àwọn ọ̀fẹ́ gbọ́ sàtìsẹ́ wọn sàtìsẹ́ bọ́ àwọn yẹn ṣe bí bí àkú yẹn burú ní <laughs> ìdí wọ́n nìyẹn kẹmọ wọn náà nù wọn kẹmọ ìsàwọn ọ̀rọ̀ tó lé pé ẹwọ́n mọ́ ti parí àwọn èèyàn jẹ́ àwọn àmọ́ mọ́ ní kíkẹ́ jẹ́ Eh? aka e, e e, ma gbọ́nà àti ti sẹ́ẹ̀tì ohun aka pé ogun ẹ̀sìn ẹ̀jẹ̀nìkẹ́ ẹ̀mùsàábù mẹ́kúrú gbogbo yíò wọn kàn pàṣẹ wújẹ́ ìtọ́tẹ́tẹ́ ma sọ ẹ̀wà sọ ìjọ́tọ́ bá rẹ̀ tí ó ma sọ ẹ̀ tí pé ẹ̀mí wọ́n ti papọ̀ ní ẹ àwọn ẹmọ́ pè ní people of the like mind àwọn tẹ́mì wọ́n jọra wọn tí yóò wá wọ́jọ ẹni ẹ̀lọ́ ìwọ̀n àwọn ọgbà ajínú gbìyànjú tàà sí rí àbáyé ọpàá lọ́jọ́ ìjàbàtà eh ọbẹ̀ tẹ́lẹ̀ ó fẹ́ràn kẹkẹkẹtẹ́lẹ̀ bẹ́ẹ̀ sí máa búyàn lọ tẹ́lọ́rùn kẹ máa búyàn kẹ máa wọn lẹ́lẹ́ àwọn èèyàn lórí kẹ máa lọ́mọ kí ní ọmọ bákà mẹ́rin ọtí yàwó rẹ̀ ọmọ bákà mẹ́rin ọmọ kí ó kẹ̀kẹ́ jí jẹ torí ẹ ti burú jẹ bàbá mi yẹn bàbá mi yẹn kò ṣe jìyàríyà ní ilé wọn ilé wọn ilé ẹ̀rọ kẹkẹ wọn ilé ẹ̀rọ kẹkẹ wọn mo láìkí sí lágá wọn méjì dúró dédé gẹ jíjà gbogbo àwọn ọ̀rọ̀ tí máa ń fẹ́ nù ẹ wá sọ so ẹ wá ń ohun òní láìkẹ̀ nílá ẹ́fà lọ́bẹ̀ ní pé àwọn ashabul kahf tó pẹ̀mí wọ́n jọra wọn òun náà lẹ́fà tán ti kójọ náà ìgbà tán wá kójọ tán ọlọ́wọ́n bá lè tọ́lá wá ń sọ karama tó ṣẹlẹ̀ sí wọn ọlọ́wọ́n bá lè kí lásọ fún wa pé wà lábí fún ìkẹ́ wọ́n lò nínú ààyè ibi tí wọ́n ti sùn yìí nínú tébù wọn yìí nínú huwa pátá yìí wọ́n lò sàlásàmí àti ìní wọ́n lò ọgọ́rùn ọdún mẹ́ta wàzádù tísà àti mẹ́sàn ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn náà kátó lọ síbi ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn kí náà gbàrí òpẹ̀lú mẹ́sàn kátó lọ sílẹ̀ oníkẹ́ láti tún fi jáfihìn àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ o ní pé arínà àwọn àfáà sọ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn yahudi ni àwọn nasọ́rọ̀ àwọn wọ́n sọ iye nǹkan ọjọ́ tí àwọn ashabul kahf lò wípé Allahu a'lamu bima labithu tí ọlọ́wọ́ bá nìkan lọ ma onìkan ló nímọ̀ nípa òǹkà ọjọ́ tí wọ́n lò wọ́n lọ́wọ́ bá nìkan bí ṣe rọ́jì fún iye òǹkà tí àwọn bá ní ìṣọ̀rọ̀ ní ìlàsọ̀rọ̀ àmọ́rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfọ̀sẹ̀rù wọ́n ní kò wọlé torí pé àwọn èèyàn máa ń lo wàzádù tísà pé àwọn èèyàn ń sọ wípé àwọn àṣàbùn káàkùn lo ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn nínú kéèkù wọn tó wọ́n nítorí ẹ̀lú tẹ́sí èé sọ̀rọ̀ pé ọlọ́run bá kọ́ló fún wa ní àjádù àmìlì tó rìnlẹ̀ jù ní pé ọlọ́run bá gẹ́gẹ́ ló fún wa ní àjádù iye òkà ọjọ́ táwọn àṣàbùn káàkùn ẹnu ma ni pé àwọn bànú ìsìnrọ̀lì òǹkà tí wọ́n táwọn sọ 300 years làwọn sọ wà lábí tó fi káàkiri tàlátàmí àti ìsìnrì làwọn dúó lé wọ́n ní 300 years ni kí lọ́pá nítorí pé òǹkà sàmsíyà làwọn lò òǹkà ọjọ́ pẹ̀lú òrùn làwọn lò àmá ọlọ́wọ́n bá lékẹ́lá ó fún ànábì ní òǹkà ọjọ́ káwà Omar òun náà pè ní Omariya ṣe ibà ní nítorí ẹ̀lú fíjẹ́ sí pé ọlọ́ ni wà zádú kìsà kìsà ẹ̀yẹ òun ló fi lékún lórí òǹkà tí wọ́n tó gbé lórí òǹkà sàmsíyà táwọn nǹkan 200 years lọ́jẹ́ àmọ́ lórí òǹkà Omariya 309 years lọ́jẹ́ ọlọ́ọ̀bà lè gíná fún wa ní ìròyìn pé àwọn ashabul kahf wọ́n lo ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn ní ààyè tí wọ́n sùn sí àti mẹ́sàn yìí àǹfà ní tí àtọgọ́rùn ọdún mẹ́sàn ọlọ́ọ̀bá wí ni àbí àtòṣù mẹ́sàn àbí àti ọ̀sẹ̀ mẹ́sàn àbí àti ọjọ́ mẹ́sàn àbí àti wákàtí mẹ́sàn àbí àti ìṣẹ́jú mẹ́sàn pé torí wà záàdùn sí sàá wọ́n ti lékún wọ́n ti fi mẹ́sàn lékún wọ́n lọ ẹgbẹ̀rún ọdún mẹ́ta ọgọ́rùn ọdún mẹ́ta wọ́n sì lékún pẹ̀lú mẹ́sàn pẹ̀lú mẹ́sàn wò wọ́n ni lọ́nà ọba àdékílá ń sọ yí pé ọlọ́run ọba lọ́mọ yìí nǹkan mẹ́sàn yìí ohun náà ká tó lọ síbi àwọn ìyànnà bẹ̀yẹn onífẹ́ nǹkan tó wà yí pé sàlásàmí àti ìsìnì sàlásàmí àti ìsìnì àwọn àfáà tó máa ń fàmàyọ́ mẹ́rin pé sàlásàmí àti ìsìnì sìnì ni tó wà ń bẹ̀yẹn tó tó yíwá àti nídàjọ́ adad àti al-ma'dud nínú ìdájọ́ lọ́wọ́ sí yàkúnù ẹ́fẹ́sàlì adam ọgbọ̀rọ̀ ma jẹ́ màájúdù gbọ̀rọ̀ ma jẹ́ ọkùn títí adájì oǹkà àti táǹsù ǹkà ẹ̀ ọgbọ̀rọ̀ ma yàtọ̀ síra wọn ìtumẹ̀ ní pé tí adájì bá jẹ́ mọ̀zákẹ́r màájúdù gbọ̀rọ̀ jẹ́ mọ̀annas tí adájì bá jẹ́ mọ̀annas màájúdù gbọ̀rọ̀ jẹ́ mọ̀zákẹ́r fún jà pẹ̀rẹ̀ ó ní pé èyàn sọ pé sàlásà sùbìjáàlì èyàn sọ pé sàlásàkù ìdàrí ọkùnrin mẹ́ta ajájú wọ́n wà ní mohannas ma àjújọ wà ní mozakar bó ti yẹkọ́ wá ní bí se ma wá ní lọ́rọ̀ ní kọ́ ìdàrí tó bá jẹ́ sí obìnrin lè yẹfẹ́ sọ èyàn wà sọ pé sàlásù nísùwà sàlásù èyàn sọ pé sàlásàkù nísùwà sàlásù ajájú wọ́n jẹ́ mozakar ma àjújọ jẹ́ mohannas bó se ma wá ní náà ìdájọ́ alákọ̀ọ́kọ́ nípa ajá àti màájúrù ìdájọ́ ẹlẹ́kejì nípa ajá àti màájúrù ní pé tẹ́rí ajá láti orí mẹ́ta sí mẹ́wàá màájúrù ẹgbọ̀nà mẹ́jẹ́ jẹ́mìn intanso nǹkan ẹgbọ̀nà mẹ́jẹ́ plural ó yẹ báyìí láti mẹ́ta sí mẹ́wàá plural lọ́gbọ̀nà mẹ́jẹ́ látorí mẹ́wàá títí dé mílíọ̀n títí dé mílíọ̀n

ṣe gbé ìràwọ̀ mọ́kànlá ìràwọ̀ mọ́kànlá ṣe kó ti pọ̀ ọyẹ kí ìràwọ̀ ẹjẹ́ jámílù àbí a máa ń kọ́ ìdà sí ájàdù ní pé alàádùdù yàkúnà àkṣà alàádà níta rẹ̀ mọ̀ yọ́n di gbogbo kéwú rẹpẹtẹ yẹn òun náà ní wípé ní ìlàì ọlọ́wọ̀n bá lẹ́gbẹ́ sọ pé sàlásà mẹ́ àti ìní ọlọ́wọ̀n sọ pé sàlásà mẹ́ àti sánà ẹ̀rí kó ti yà kọ́kọ́ ìdà

ó tó bẹ́ kí wò yí o ní irú ẹwà náà kò hàn ní náà àwọn irú ẹwà tó lọ́yẹ́ pé ọyẹ kẹ́lò kẹ́lò dọ̀míhù ọkùnrin wọ́n wá lọ dọ̀míhù obìnrin síbẹ̀ ẹ̀sìn yóò sí ní sẹ́kì náà kò hàn àwọn orientalist wọ́n lọ study al-Qur'an bí pé wọ́n fẹ́ pa ẹmà tí wọ́n fẹ́ wó islam wọ́n rò kíbò làwọn ṣe wó islam o ní pé káwọn bá Qur'an jẹ́ máa mùsùlùmí lọ káwọn já iye méjì sí al-Qur'an iye méjì ìgbàgbọ́ wọn tó nílẹ̀ nípa al-Qur'an yẹn káwọn jà orú wọn lọ́wọ́ tẹ́wọ̀n bá ti gba al-Qur'an gọ́mọ́ tán ti ń pe al-Qur'an nírọ́ gbogbo tí wọ́n tẹ́ ń tẹ̀lé yẹn wọ́n ní ìtẹ̀lé mọ́ wọ́n rí pé nǹkan kẹ́tẹ́lẹ̀ fi báyé mùsùlùmí jẹ́ tẹ́lẹ̀ fi dẹ̀sí mùsùlùmí ní pé ẹgbà Qur'an lọ́wọ́ gbogbo ọ̀nà tọ́bá fi lè gbà kọ̀wọ́n lọ́wọ́ wa mùsùlùmí wọn sọ ìfà wọ́n kóra wọn jọ ní nàìjíríà yìí àti gbogbo àwọn ìlú tí ń bẹ lágbàáyé wọ́n sì spọ́nṣọ́ àwọn tèèfè ní tọ́lọ kẹ́kọ̀ọ́ nípa Islam ẹ̀yìn lọ́gọ̀ lẹ́lọ́kọ́ ẹ̀yìn ṣẹ̀ríà lẹ́lọ́kọ́ wàlọ́ì wọ́n rán wọn lọ Sudan wọ́n rán wọn lọ Saudi Arabia ìkánlá àwọn bóyá bíṣọ́pù ni ọlọ́mọ tó bí ẹ̀rọ̀nà ìlànkọ̀bá fi market àwọn ọlọ́mọ tó máa ń bí lọ́dọ̀ wọn oyè ńláńlá galọ́lá bíta ọba gbé wá ní Kaduna ni wọ́lọ́rin láàrin wọ́n ti gbá lórí um, program nta wọ́n wá ń sọ̀rọ̀ nípa religion wọ́n sọ̀rọ̀ nípa eh, Christianity àti Islam báwo la ibẹ̀ unite àti gbogbo ẹ̀ṣẹ́ àti ọmọ àwọn kàmẹ́ tẹ́fí wàhálà Boko Haram ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí gbogbo àwọn ọmọ ẹ̀yẹn sì wípá wọn lè fi fa àwọn èèyàn mára wọn tẹ́ bá rí àgbàfà àwọn ará dídà sọ ìpínlẹ̀ yìí tẹ́ bá rí tí ń pààyà Kùránì wàlọ́ọ̀dì lẹ́rí ní kàgìdì títẹ̀ jù wàlá títí rí ká kódà mùsùlùmí ò ní rí ayá kòránì kàdídé ká ní kàdídé bá tí ò se mistake ọbẹ̀ ilé máa kàá pẹ̀lú jẹ̀dídé kọ́ wọ́n wọ́n pé tó sound ní ohun ẹgbẹ́ gbogbo tó sound wàláì wọ́n wọ́n pé a ah, tẹ́ni bá wà gbé well barbers níbi alkùnránì báyìí wàláì ó lè sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wàláì láti irú àwọn èèyàn wọ́n máa lọ tí wọ́n ní torí àti máa preach fáwọn mùsùlùmí àwọn mùsùlùmí tí Islam wọn bá wà well bars tí Islam wọn bá fẹ̀sẹ̀ tó bá fẹ̀sẹ̀ lólẹ̀ tí wọ́n tó kó dáadáa lórí Islam wọn irú àwọn yìí yóò pè é kí ń dàmú rẹ̀ ọlọ́run sí pè láwọn tí ń kí ọlọ́run bá ní pàwọ́ ìlú inú sọ̀dí ọlọ́run kò ní dá fáwọn tí kí wọ́n ẹgbẹ́ inú ọ̀rọ̀ sí rẹ̀ anábí ọmọ náà jésù lé mi ní ọ̀nà iye àti òtítọ́ ẹnikẹ́ni kí yóò wá sí ọ̀dọ̀ bàbá tí kèsí nípasẹ̀ mi jésù wà ṣọ́wà fún ìlọ́nà amẹ́lẹ́bí sọ pé wà láàárín ìmáyí fàájú bí wà láàbíkùn èmi kò tí mẹ́bí tọ́rọ yóò jà sí ìjọba ìlàjì arábìnrin wàláì tó bá gbé mùsùlùmí tí ò rí ìṣò ó dáadáa pẹ̀lú àwọn ó tó pọ̀ ó tó kú o wọn nídá sáàmù wọ́n bàjẹ́ ni wọ́n gbà sáàmù lọ́wọ́ rẹ̀ dárúkò tọ́bá dárúkò sí wọ́n gbà wò sáàmù lọ́wọ́ ìyẹnyẹ متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة والله وفيزا من الولايات ẹjẹ́ kí sáré tí bóyá bí ìrìnlájò sí àmàkàn tí ìrìnlẹ́ tọwákùn lọ́sẹ̀ tọ́bọ̀ ìṣàpá àà ní rọ́ṣì àwọn christian sọ fún ipé ọlọ́run bá nígbà fún ipé wà ní ìfọ́nà lọ́rùn ìyá ìta ọlọ́run náà lẹ́bì létí rẹ̀ àtẹ́bì mẹ́ gbọ́ o ìgbàtí ìjọ náà bá lè tọ́jú bá lẹ́bì ẹ̀yìn tàbí ní mú tàwà fíkà èmi náà máa pa ọ́ ọmọ ẹ̀kọ́ pàpà tó nínú lágbáwá máa pa ọ́ ní èmi ọlọ́ọ̀bá yìí ní mọ̀tàwà fíkà èmi ọlọ́ọ̀bá máa pa ọ́ ẹ̀sì láti fi ní sáà òjì wọ́n ló sí wọn pàdé ní ìta wà rọ́ sí ká ilé yàmá sí ìgbé ọgbùnkè ìgbẹ́gbọ́ àkírísà náà wọn báyìí náà agbà pé jésù kú wọ́n sì gbé ọlọ́ọ̀sì gbé gòkè ó kú ó sì jíjẹ ọlọ́ọ̀sì tẹ́lẹ̀ sì gbé gòkè inni mutawafika wà rántí yóò ka iléyà wà mọ́tọ̀ hírùka mílẹ̀ lẹ́bí na kábàrù máa sì fún ẹmọ́ kó ga mùsùlùmí tó ṣe kèfèrí sí ọ̀yí sàgbà kó kú agbé ọgòkè wà já ìlú lẹ́bí na sábà yóò kàfọ́ ọkọ̀ lẹ́bí na kábàrù awátà ti jẹ́ kìrìsẹ́ni sáńtẹ̀lì ẹ̀ àwọn ọ̀rọ̀ ogun alóra mùsùlùmí wọn kẹta ṣe kèfèrí sí ọ wàláì ayàkùrá ní túbà ẹ̀yẹ́ ọmọ pẹ́lú lọ bí wọ́n lé jú ìní bí ẹ̀bá mẹ́sọ̀nù yọ́ sọ̀rọ̀ bá ẹ̀mọ́ lọ́wọ́ yẹ pé ayàkùrá ní àwọn òfin ìdánimí tó dùdọ́ wàlá àdísì náà ó ṣe mẹ́lòmí tí ọdọ̀ mẹ́jà nẹ́mà àti kí yẹn sọ́ra ní ibi ká máa wọn láàrín kùrá ní stéètì tọkùnrin ẹni kẹ́ máa wọ̀ ní tí ó yóò padà kó bá yìí wàlá ọ̀fẹ́ bá yìí jẹ́ pátápátá ní kọmọ wọn láàrín kùrá ní stéètì ó kéwò lọ mà tọmọ wọn láàrín kùrá ní stéètì

àwọn kírísẹ̀ lọ́mọ̀ sí mọ́tò àwọn kírísẹ̀ lọ́mọ̀ ọjọ́ mẹ́rin àwọn kírísẹ̀ lọ́mọ̀ kú jíìpù kò ní rántí pé àwọn mùsùlùmí kú jíìpù gbà yẹn kò ní ẹgbẹ́ àwọn mùsùlùmí kọ́ dé bẹ̀mẹ̀mẹ̀ àjọ ń kọ́ ní wàlọ́yà àjọ ń kú jíìpù àwọn wà ní wọ́dọ̀ fúdọ̀ ní lágbára gíga mọ́tò àwọn christian mọ́tò àwọn missionary tán korúkọ chọ́ọ̀tì lágbàgàdàgbàgàdà ọba takú àti pásọ̀ àti gbogbo ẹ̀rẹ́ gbé káì bọ́ọ̀lẹ̀ tẹ́ mọ́tò wọ́n fẹ́ jẹ́ nípa àwọn àwọn àwọn àwọn ilé ìyọ́pẹ̀ gbogbo òṣòro tí èyàn bá ní pátápátá gbogbo ìtọ́jú ṣẹ́sọ̀rọ̀ kẹ́kẹ́ yìí ní abẹ́lé yẹ́ ṣe sọ̀rọ̀ báyìí gbogbo ìyẹn lọ́wọ́ mọ́tò ní sọ̀rọ̀ ní wọ́n pẹ́ jésù pàpá wọ́n tí kí mọ́tò yìí nì ẹ̀yìn láti pé gbogbo sọ̀rọ̀ tẹ́yàn bá ní ọrùn jésù lè ṣe gbogbo ẹ̀ pásọ̀ sí ìbẹ̀rọ sútù tí ń gbomi ah, ah, ah. afọ́jú ń bẹ ní church arọ́ǹdẹ̀ wàláì arọ́ǹdẹ̀ àìgbẹ̀rọ̀ǹdẹ̀ church bá àbíwọ̀ kílẹ̀ ní mẹ́

wọ́n wá ọmọ fáà ẹmà sí àti kọjá hejì títí kọmọ bímọ wàlá yóò padà lọ ìpínṣẹ́ kan sí bímọ jìsí wọ́n sí bímọ jìsí subhanallah tẹ̀lẹ́ kódà tẹ̀lẹ́ àwọn tẹ̀lẹ́ ìdán àwọn ọmọ ọmọ lọ́jọ́ ìtẹ̀lẹ́ ní orí nílé kùn bẹ́ẹ̀ ọ̀tara ó sóògùn tó sùọ̀ wọ́n ìbímọ àìmọ̀ ìpínṣẹ́ ni wọ́n bímọ wọ́n sàárẹ̀ wọ́n bẹ̀rẹ̀ so ibà ní ti so káàkiri parí ẹ̀kọ́ náà kó sánú wa bí sí ń bẹ ní dìkì ní bẹ ń gbànjá wàlọ́ì ààyà tọ̀tọ̀ síra wa tẹ́ rírí ayé ìyàdẹ́wà yìí ìbákan náà lájọ àjọjọ́ gbáǹbẹ̀ ìdàkó ni mùsùlùmí mẹ́lọ́ sí àwọn náà ń bẹ mùsùlùmí yàgà àwọn náà yàgà mùsùlùmí fọ́lójú àìnà fọ́lójú mùsùlùmí yàrọ ẹ̀yìn náà yàrọ mùsùlùmí dátọ́ ẹ̀yìn dátọ́ mùsùlùmí gbójúbò ẹ̀ǹkò mùsùlùmí kọ́lé lẹ́yìn náà kọ́lé lákílábí yàtọ̀ tẹ́lẹ̀kọ́ máa fi ìṣòro pí ìṣòro tó yẹ kọ́ bí mọ́ wá ní á sì kú lórí ẹ̀

kò sẹ́ni tí ó ní ṣòro tó kọ́nà ọmọ kódà mú sànà wà insha Allah ájò sí ní àtọ́bádọ̀dẹ̀ tí mọ̀ àmà tẹ̀síwájú abẹ́rùn-ún bá jẹ́ tẹ́lẹ́kùn alágbòrí sọ́nà subhanaka